kí n jàre ẹ̀yin èèyàn gidi ẹ̀yin èèyàn pàtàkì ẹ̀yin ọ̀tọ̀kùn gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò Ojúmọ́ Ire amúlùdùn ṣé bí yóò bá bọ̀ wọ́n lọ́tọ̀ ń tọ́lu ọ̀tọ̀ ń tọ́lu wò ẹ́ ìyà tó wà lára ẹni tó kàwé tó lẹ́bùn àtẹni tó kàn lẹ́bùn tí ò fìwé kún ẹ̀bùn ẹ̀ ìrìn àjò tó máa rìn máa yàtọ̀ síra wọn wọn ni mo bá búrò mi sọ nígbà tá a mọ̀ pé ọmọ yìí ò ní bàbá tọ́lọ́run dẹ̀ gbólùrànlọ́wọ́ dìde torí pé ó lẹ́bùn ẹ̀bùn ẹ̀ náà ló fa olùrànlọ́wọ́ wá o kọ́ńdẹ̀ ìyá tí ò kàwé tó béèrè ló pé ah school ti wọ lọ o mo fẹ́ kọ́ ọmọ yìí ó lọ ẹ̀yin ẹni tó fẹ́ ràn lọ́wọ́ rẹ tó dẹ̀ lanu gbà tó ní pé kò ní ìdí ká má ràn ọmọ ẹ̀ lọ́wọ́ tó sì mọ̀ pé kò ní bàbá wípé ó ti lẹ́bùn ẹ̀bùn ẹ̀ ló máa wówó fún ẹjọ́ torí Ọlọ́run pé kò ní ìdí kọ́ ọmọ ó kàwé kó dẹ̀ máa sọ ní gbòòrò ẹnu kó dẹ̀ máa dùn ẹ lẹ́nu ó dẹ̀ tún bá mi jiyàn ẹ́. ẹjọ́ lẹ fẹ́ rò. ó sọ pé lálejò. ẹ̀yin àti ta ni. bẹ́ẹ̀ni níbo la ti rí dáńkù ẹ̀gbọ́n mi. ẹjọ́ ẹ má bínú àtìgbà tí mo ti kó wọnú lẹ́yìn àfẹmí bọ ni mo ti ń gbọ́ ariwo yín every ẹjọ́ sọ́n fi ṣe yín ni. èwo báwo ló kàn yín ah, ẹ̀gbọ́n báwo ló ṣe kàn yín. ẹwọ ẹjọ́ ẹjọ́ ọlọ́ba mo fi ṣe yín ẹjọ́ ẹjọ́ sọ̀rọ̀ ẹjọ́ sọ̀rọ̀ because ọ̀rọ̀ yìí ò tiẹ̀ kò fẹ́ yé mi ìgbà tí mo kọ́kọ́ kó wọnú ilé yìí mo kọ́kọ́ bílíìfù pé ọkọ àti ìyàwó ni. ẹ báwo ló ṣe affect life yín. not until ìjà lé ìjà àtìgbà tí mo ti wọlé mi ò sùn pé kí n tiẹ̀ gbádùn ara mi rí ogun ìjà ìjà ìjà ìjà ìjà ẹ̀yin náà wàhálà lẹ kóra yín sí ẹwọ lọsàn sí mi ẹ̀yin náà bẹ jẹ bí ẹ̀yin náà bẹ jóbìnrin tí ẹ lè tẹ ẹ tẹ lè ní sùúrù fọkẹ ní sùúrù fọkùnrin ni. mo ń bọ̀ wá ní sùúrù mo fẹ́ ní sùúrù fún yín ojú ló ń tì mí. ẹ mọ tẹ máa sọ. ẹ̀yin náà bẹ jẹ tẹ jẹ balẹ̀ ilé ṣe fẹ́ ẹ ti máa ní sùúrù ẹ mọ̀ gbóbìnrin ẹnu ẹnu òun dúró kí ló dé. ó ti mẹ́gbọ̀n ó ti mẹ́gbọ̀n mi lára ọkú ẹ̀líkẹ́jì zuwa mi. ẹjọ wọ́n àti òfìjẹ́ pé nǹkan tó yẹ ká kọ́kọ́ béèrè ó lè àfi sí dnd. sẹ́yìn olókìní ẹ ẹ ẹ lókìní ni. ẹ má dàrún lọ wọn gbàgbé sábẹ́ pínlẹ. ọ̀rọ̀ yìí ń ká mi lára ẹ jọ kí ló ṣẹlẹ̀ mo fẹ́ mọ̀. mi ò lè rojọ́. ìbéèrè tí mo kọ́ fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin lọ́wọ́ ẹ̀yin ẹ̀yin bọ̀dá níbọ̀ ẹ̀yin bọ̀dá níbọ̀ aláyọ̀júràn ṣé ẹ lọ skul àbẹ́ ẹ lọ skul. mo lọ. ẹ lọ skul. bẹ́ẹ̀ni. ayé yín ò ní bàjẹ́. àṣẹ. ẹ ní sori burúkú. àṣẹ. ah inú yá dùn o. in fact mo ti bú yín lẹ́nì. ẹsẹ̀ fẹ́ bú mi. mo ti fẹ́ bú yín ni kò sí jàmọ́ ifá a máa máa kíra nulẹ̀ dáadáa ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ ọlọ́mọ kan. ẹ̀gbọ́n mi mọ̀ kan tẹ́fẹ́ sọ ń bẹ̀ ẹ má sọ̀rọ̀ mi fara lé o ẹ má sọ̀rọ̀ mi fara lé o ẹ wo ẹjọ ẹgbẹ́ dání mi ò bá yín wí o. ẹ kan sọ̀rọ̀ ẹjọ. ok ẹ jẹ́ n bi yín léèrè jàre mi ò fẹ́ sọ̀rọ̀ ẹ̀ fara lé o ẹjọ téèyàn bá lẹ́bùn pòun kọrin ìjó tẹ̀yẹ kó kàwé àbí kó má kàwé. ó di dandan ìwé ṣe pàtàkì pẹ̀lú ẹ̀bùn èyí ó túnmọ̀ téèyàn bá fi ẹ̀bùn kún ìwé tìwé kẹ́bù gbogbo nǹkan máa. òun gan ló máa fi lè nílọ síwájú lọ. Ah! ayé yín ò ní bàjẹ́ ẹgbà ẹgbà ẹgbà ẹgbà mi sẹ́gbà mi sẹ́yìn èèyàn gidi rẹ̀ èèyàn gidi ni èèyàn gidi ṣe rí kíní tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yín kíní ẹ má sọ̀rọ̀ sí mi ẹ má sọ̀rọ̀ sí mi gbà tí mo ti rí wọn tí wọ́n ti tán ti tán tán ti kí lọ́rùn bí bí màálù tó súnké tẹ́tí dáńkú bí bí sẹ́ńtà tébù ni mo ti mọ̀ pọ́rọ̀ yín ẹnu yóò lè dá ẹ wo ẹ wo ẹ jọ nítorí ọlọ́run tẹ́ bá ti mọ̀ pé ẹ mọ̀ ọ̀rọ̀ dá sí ẹ dìde kẹ́ mú fìlà yín kẹ́ jáde ẹ jáde o àwọn tẹjọ wọlé ni. ẹ ẹ bọ̀dá fọlọ́n bẹ ẹ má wo tiẹ̀ o ẹnu yìí ọlọ́run má jò tẹnu gbọ́dọ̀ bí ọwọ́ ni n tó ṣẹlẹ̀ tẹ́ ẹ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ mo fẹ́ ṣàlàyé fún yín o mo fẹ́ wọnú lè lánàá ìyá aṣọlá ẹ̀yìn ará yìí ni ó fẹ́ràn wa dáadáa ẹ̀kọ́ kan máa bá a fọṣọ torí kò lọ́kọ mọ́ hmm. ọlọ́run sì fọmọ ìlẹ́bùn orin ọmọ sọlá wọn hmm. ibi ní ìmọ̀ abitá ńlá mọ́ èyí ti lọ ṣe o ni ẹ̀yìn ọlọ́run dẹ̀ gbẹ̀yàn kan dìde pé òun máa ràn ọmọ ẹ̀ lọ́wọ́ ló wá wá ń jòkó ẹni tó fẹ́ ràn ọmọ lọ́wọ́ wá ń jòkó náà bá o kó bá wa gba ẹni tó fẹ́ ràn ló bá ní pẹ́pẹ́ sí o kò ní ìdíkọ́ ọmọ yìí ó kàwé ah, nígbà tó ọmọ ti lẹ́kùn kò ní ìdíkọ́ ah, kàwé mọ́. Ah. pé kò tí ẹni tó fẹ́ ràn ọmọ lọ́wọ́ tó fi dìde tó fi lọ èmi ti sọ fún wọn ó yá wá máa yẹn lọ tí ò bá rí máa yẹn òní ló máa kúrò nílé yìí. èmi ìlú kò tẹ̀ ọ́ lẹ́nu kí ló ha ilẹ̀ nu bí ìgbà tí Ṣàngó fẹ́ yọ ara kí ló ha ilẹ̀ nu ẹ̀kúlé ni mo kà ẹ ṣe máa wá rí ọyàn tó fẹ́ rán lọ sí school ẹni pé kó máa lọ. opportunist ni irú yín ṣe bẹ́ẹ̀ náà rẹ́ni sanwó yín ni ọmọ ọmọ tó ti ní talent mi rò pé lẹ́bùn mi mọ̀ mi rò pé mọ̀ pé ẹ̀bùn wojú school lọ àti talent àti ilé ìwé ṣé ẹ mọ̀ pé ọ̀tọ̀ àwọn méjèèjì wọ́n máa ń gún wọ́n máa ń tọ́ máa ń tọ́ máa jọ ń rìn pọ̀ ni. irọ́ láì ṣe pé wọ́n fẹ́ gbin koríko wọ́n jọ ń gùn pọ̀ ni. ẹ wo ẹ wo bí bọ̀dá ayé yín ò ní ah! ẹni tó ṣẹlẹ̀ pé bá tẹ̀ bá ti ń lọ mo fún ikẹ́ mọ́ mu lọ. aláwọ̀ ní jẹ́ mi ò tẹ̀lé mi ò tẹ̀lé dáńkú o agbẹ́bí mi ò tẹ̀lé o mo ga o. má fẹ́ bọ́ ọ̀rẹ́ fún ọmọ kan gbẹ́nu ni mo sọ pé ká kúrú ṣe ń bú mi ẹ̀rí bọ́n yẹn ń bu àìkú ọ̀rọ̀ wọ́n tún wá ṣetán wọ́n mú gbogbo orùngbọ̀n wọ́n mú yẹn ọ̀n jọpọ̀ bí búrọ̀ṣì alágọ̀ ẹ ṣọ́ra o. ṣe ń gbọ́ ṣe ń rí àbúrò yín. Àyín ah, náà kọjá àyè yín ni, ẹ kọjá àyè yín ni, ọtọ́ kó sí gíní, wọ́n lọ wọ́n lọ ṣènáwó, wọ́n lọ dáná. Gbọ́dá ẹ̀ tiẹ̀ ní sùúrù. Má fi lọ mi dá. Ṣé tiẹ̀. ẹ̀yẹ tún bù mí lẹ́kọ̀ọ́ sí. ọ̀rọ̀ yìí bó ṣe rí lọ́dọ̀ tí ẹ jẹ́ káwọn èèyàn gidi ó kẹ́kọ̀ọ́ lé o hmm. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ó yé wọn pé ọ̀tọ̀ láyé ìwé ọ̀tọ̀ láyé ẹ̀bùn tá a bá fẹ́ bùn kún ìwé tá a fi ìwé kún ẹ̀bùn àá ó hmm. níbi tí ó gbé èèyàn dé ẹ bá àwọn aráalé sọ̀rọ̀ ẹ fẹ́ léyìí lẹ̀. ẹ wo ẹ̀yin aráalé ṣe fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ tí ọmọ bá tọmọ bá ní ẹ̀bùn tí ó kàwé ẹ̀bùn yẹn máa ń useless ni torí gbogbo èèyàn tó wà nílẹ̀ ayé gan ló ti lẹ́bùn tán gbogbo èèyàn ló lè kọ abẹ́ ẹ̀yin ò lè kọrin mo lè gbìyànjú díẹ̀ ṣé ẹ̀yin òun kọrin. ẹ wẹ ẹ má gbé dọdọ mi. so ṣe rí ìwé yẹn gangan gangan gangan gan òun ló ń mú iṣẹ́ yẹn tó fi ń yá òun ẹ máa wẹ ẹ máa wẹ ẹni ẹni ta ọmọ ta ló lẹ́bùn tó ń tẹ́ òyìnbó wọ́n pè é pé kó wá ṣeré ní ìlú òyìnbó ẹ jọ kí ló fẹ́ sọ náà ṣé èdè èdè wa ni ṣé ẹ jọ ṣé òyìnbó gbọ́ Yorùbá so àti ìwé àti ẹ̀bùn méjèèjì ni ló dá ló dá fún ló dáa ní ló dá fún àwọn fáwọn fáwọn ọ̀dọ́ so ẹ jọ ẹ̀yin bá ní ọmọ tó lẹ́bùn àbí ẹ jẹ́ kàn máa lọ sí skul skul dáa báwo lẹ́yìn máa ní torí pé ọmọ mi ti lẹ́bùn o torí yẹn o kò ní kó máa lọ léèwé kó lọ fèsì. ọmọ ní tapita wọn ní tapita tó bá gbóró ọmọ bẹ́ẹ̀ lọ sílùú òyìnbó á mú tapita dáa. ẹ jọ lè gbarú ẹ̀. mi ò ṣe lè gbà á ẹ lè gbà kán máa kán máa kán gbọ́n wáyọ̀ fún yín pé kó máa interpret ọ̀rọ̀ fún yín. láìsí church láìsí mọ́ṣáláṣí. Ah. ẹ̀yin lẹ mọ̀. Ah! ẹ ìbọ̀dá jàre ẹ wo ẹgbẹ́ mi sọ̀rọ̀ ẹ fẹ́ lé ilé ilé hmm. ọlọ́rọ̀ tí ó gbọ́ n tó ṣẹlẹ̀ ni pé àwọn òbí kan tiẹ̀ wà tó yẹ pé torí pọ́mọ wọn ti lẹ́bù ó ti mú tọ́wọ́kọ́ bọ̀ wá ó ti mú tọ́wọ́kọ́ bọ̀ wá wọ́n ti ń jẹ wọ́n ti mú díẹ̀ díẹ̀ nípa wọn wá gbàgbé ìwé wọn ni pé wíkẹ́ kúkú pàwé tì irú ìmọ̀ràn tí àwọn àti àgbàyà ti ń gba hmm. ìyá ṣọlá. ẹ gbọ́ ẹ má bínú ẹ má dẹ́gbọ́n mi lóhùn ṣe mọ̀ wípé téèyàn bá ń wá owó wọ́n ní téèyàn bá ń wá owó lọ tó pàdé yìí lọ́nà èyí tó bá mm-hmm. lówó tán yìí náà la fi rà ẹ má bínú pé mo bu yín gbàtẹ kọ́kọ́ wọlé ẹwọ ẹjọ bá mi wò báyìí ẹ jẹ́ ká wò ẹ ká wò lọ ìwọ àwọn tó ní tó ní kinní torí tí ò bá pọ̀ náà mo lè ya yín lọ́dọ̀ mi torí ẹgbẹ́ mi lẹ jókòó sí ẹ bá mi wò báyìí pé ẹni tó ti ní tálẹ́ǹtì tó bá lọ sí sùkúl owó náà ló fẹ́ lọ pa ẹ talent yẹn dẹ̀dẹ̀rẹ̀ òun ni primary kì níbẹ̀ ó dẹ̀ ti ní talent yẹn ó ti lè lọ sí show ó ti lè pa owó ṣọ́ọ̀nì kó tún lọ sí school. òwe tẹ pa yẹn kò bá eléyìí lọ. ló bá tán. ṣé ó ti yé yín. ó ti jẹ jẹ jẹ jẹ jẹ jẹ ẹ pàkó ẹ. ẹni wọ́wọ́ lọ tó pàdé yìí lọ́nà kò máa bá ìwé àti ẹ̀bùn lọ. kò bá lọ. kò bá lọ ó dá o. tó bá lọ tó pa wọ́wọ́wọ́wọ́wọ́wọ́ tó lọ wọn náà ti wọ́wọ́wọ́ ti wọ́n. ẹ ẹ ẹ ilẹ̀ mọ̀ ikọ̀ àgbáyà ìkà ẹ gángọ̀ bẹ́ẹ̀ bú mi ẹ gángọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. orí tó sọ ní kò gbẹnu sọ. ẹ lọ bá ẹ lọ bá ọmọ tí ọmọ tá à ń sọ yìí o ẹ lọ bá ẹni tí wọ́n ló fẹ́ ràn ẹ méjọ pé ọmọ yẹn ó lọ sí skul. ẹ wá mi lọ mo fẹ́ lọ wá ojúlówó. òun lọmọ yẹn gan tó lè ṣàdúrà fún yín lọ́jọ́ iwájú ọmọ fún alára ẹ̀gbọ́n lè máa mọ̀ báyìí. ó sùn ọ̀pẹ lẹ́dọ̀ ọmọ tó bá di mo ṣe lóore. tó bá di ọjọ́ iwájú ọmọ yẹn á máa ṣàdúrà fún yín ni. ọmọ tí mo ṣe lóore. ó lè pé kí ni. ẹ wá ẹ láàánú ẹ o kẹ lọ kó kó kó ṣoore fọmọ yẹn ò kó ràn lọ sí. ẹ wo bọ̀dá mi ayé yóò ní bàjẹ́ kúkú ẹ wo látinú létà àjọ ń gbé yìí inú ilé ara yín lẹ́ǹkọ́ lọ ah, lágbára Ọlọ́run ilé ara yín lòkúta ẹ̀ǹkọ́ lọ ṣé rí àwọn òbí kan wà tó yẹ pé ọmọ ti rí tọrọkọ́bọ̀ gbà ah, wọ́n ti rí tọrọkọ́bọ̀ gbà lọ́wọ́ ọmọ torí pé ọmọ lẹ́bù ní ti rí tọrọkọ́bọ̀ ń wálé wọ́n ti ń fẹ́ máa dẹ́yẹ sí ìwé wọ́n ti ń gbàgbé ìwé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n ti fọmọ máa gbọ́ ìyẹn ló da ẹ gba ọmọ irú òbí bẹ́ẹ̀ gba wọ́n mọ̀ràn ah. wọ́n dá àwọn ọmọ yẹn padà sílé ìwé. kódà kódà hmm. ìwé ìwé ṣe pàtàkì kódà ọmọ tó bá ọmọ tó bá wà láyé tó ní pé ẹ̀bùn ló ń fẹ́ jókòó tí tí ò lọ léèwé kó tí ẹ ń yọrù nàìjíríà tá a wà. tá a wà yìí ni ọ̀wọ́ kan máa ní pé o ní ibo lo ti iṣẹ́ kí ló fẹ́ jẹ hmm, ẹ̀bùn ẹ̀bùn láì ní sátífíkẹ́ẹ̀tì. Ah, ah. àwọn àyè kan tiẹ̀ máa sílẹ̀. ẹ má bínú ẹ kì í ṣe àyẹ̀wò àwọn oní àwọn sẹlẹ́bírìtì wa yìí hmm. ẹ kì í rí yàtọ̀ ẹni tó lọ léèwé àtẹni tó lọ láàrin wọn kò sí yàtọ̀ bẹ́ẹ̀ ìyàtọ̀ máa ń wá ẹ máa rí pé ìgbà míì wọ́n máa pe àwọn kan sí àwùjọ àwùjọ ẹ̀bùn tó yẹ pé wọ́n máa ń fún wọn ní award àbí kí wọ́n máa ń pè kí nìyí tẹ bá rí pé àwọn tí wọn kàwé yẹn wọ́n máa gbá wọn wọ́n máa ní pé àwọn wọn ló kà. mo ti fẹ́ bèrè òun máa ń wo fíìmù àwọn Yorùbá yẹn dáadáa o ṣé hmm. ẹ wo Fẹ́mi Adébáyọ̀ bí ah. yẹn ṣe wà yẹn tí ká ní kò kàwé ṣẹlẹ̀ ní pé kó wá ṣe ẹ̀ṣẹ́ eh, eh, pé àbí kí ni nǹkan tí ó ṣe kó ara wọn ṣẹlẹ̀ pé tán lè pé. nǹkan tá à ń sọ nìyẹn ẹ jọ ẹ̀yin màmá wa ń lé ah! ẹ jọ ẹ máa gbìyànjú láti rán ọmọ yín lọ léèwé ìwé ṣe kókó ó ṣe pàtàkì ẹ fi ẹ̀bùn lẹ̀ ẹ̀bùn máa ṣe tiẹ̀ ìwé àṣetì ìwé àṣetì ẹ ìwé ẹ̀bùn àti ìwé àwọn méjèèjì náà dá nínú ìgbésí ayé nínú ìgbésí ayé ènìyàn ẹ má torí pé ọmọ ti lẹ́bùn ó ti ń pawó wálé torí ẹ ẹ wá fílẹ̀ ẹni pé nínú irọ́ ìpè àwọn ọmọ yẹn ó ti lẹ́bùn ó ti ń pawó kò nídìí kó lọ léèwé mọ́ Hmm. ṣe bọ́dún mẹ́fà péré ni ayé ò lè yọ ọ́ lẹ̀ ah. bẹ́ẹ̀ ni mo sọ fún ayé ò lè yọ kó lè yọ kó lè yọ kẹgbẹkẹgbẹ ayé ayé ojú olórí jẹ́ ń sọ nǹkan fún ẹ sọ rẹ́bùn tí wọ́n ní kó máa ṣe gbọ́ iṣọ́ yìí kó máa tẹnu bọlẹ̀ kiri àdúgbò kó máa fẹnu túlé kó máa ah. fẹnu tú ọ̀nà kó máa fẹnu gbé ìgbẹ́ gbòó èló ló ti fún wọn èló ló ti fún wọn ṣé bá àbẹ̀yọ kàwé òun náà ni ilé tó kà gan o tí ì fi ṣe kankan bọ̀dá ẹ̀ náà ni bọ̀dá wọ́n máa lé ẹkú òun lè gbà yìí mo sọ fún ẹ tó o bá wá máa yẹn rí kó sanwó skul ṣọlá tó yẹ pé wúmà yẹn sì tí wúmà bá tún wá sunkún bá mi lọ́la ìyẹn ló ṣe pàtàkì ayẹyẹ tó bá sunkún bá mi lọ́la. kò sí kọ́tẹ́ máa ṣe pankẹ́rẹ́ ma fi nà. ebi ni mo máa mọ́ máa lọ sí gbogbo ibi tó ti máa ṣoríire gbogbo ibi tó ti máa lọ máa bẹ̀bẹ̀ fún ṣó nǹkan kan mo máa mú kí. máa sori bẹ̀bẹ̀ fún ṣó. tẹ bá nífẹ̀ẹ́ ọmọ yẹn òun ni kẹ́ ẹ wá láàánú yẹn lọ tó fẹ́ ràn lọ léèwé. òun ni oore tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ lè ṣe. ẹ wo ẹjọ mi ti ẹjọ ẹ wo jáde gbogbo ẹ̀yin lólùfẹ́ ọkọ ọ̀tá ó yẹ kẹ́ mọ̀ kó tẹ́mi bá sọ mi ò kí n fún yín lóko èmi mọ mi táwọn méjì wọn tọ́jú ọ̀sùn tó kọrí síbi kan náà o ah, ah, kí ló wa ní ìwé gan ṣe bí ká ti ṣí pépà ká kọ̀wé ni ṣé nóòtù tí wọ́n kọ́ wa la fi ń ni mo jẹ trust ẹyin ẹ mọ àwọn tó fún yín nìkan tó ṣe kínní mo mọ pọrọ ẹnu mi lẹ ń tẹ̀lé ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé ẹ ká fẹrẹ lọ sókè lọ ọ̀nà bóyá tá a bá máa fi padà dé ẹ̀gbọ́n mi nẹ́tíwọ̀kì atẹ́gùn orí wọn á ti ṣe díẹ̀ wọn á mọ ọkọ tó yẹ kí wọ́n sọ wọn á change àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn àlejò dáńkú wọn tí wọ́n gbé wá náà wọn á jọ mọ ọkọ tó yẹ kí wọ́n sọ wọn á máa mọ ọkọ tó ń ṣe ètò Ojúmọ́ Ire ṣì ń tẹ̀síwájú jàre ẹ̀yin tèmi ẹ kú kàlẹ̀ pẹ̀lẹ́ mo love yín à ń bọ̀ kí ni. ẹ sọ ẹ báwọn èèyàn sọ tọrọ ẹ sọ tọrọ lẹbi dẹbù bíi àṣemí ẹ sọ tòótọ́ ẹ̀gbọ́n mi ẹ bẹ bá sọ. ẹ gbogbo ẹgbẹ sọhún tó tó tó tó kó sọ kí ló tọ lẹnu tí ò dín wọn lẹnu wàá bá mi bẹ. èmi dáńkú. tẹ́ ẹ̀ dáńkú.